wọ́n ní ìdájọ́ tó jẹ níbi ìrọ́pìn àbájẹ lẹ́yìn máa bò ní pé àìlọ́dọ́ sí àìlẹ́ga. wọ́n yẹ jọ̀wọ́ kí àìsọ wọn ní ìṣàfẹ́ àti tó ní ìlú wọn ṣàfẹ́ àti. ẹgbẹ́ wọ́n lè kí káàkiri kí ẹ máa the national prayer and the activity by the employee workers. After speaking to some of my family members, when in the Zakat calculation, the air is there, my customer are already, some way to be, some way to be, sáà lè ojú ìtàní ọmọ tí òun kò lè sọ ọmọ àjọ̀gbọ́n tó lè rójú ọmọ àbúrò òun àbúrò àwọn ọmọ àbúrò òun lè sọ tí wọ́n máa ń lè ojú rẹ̀. wọ́n ní àwòrán àwọn ọmọ ọba àbúkọ àbúkọ àwọn tó jẹ́ àwọn àìsàn máa ń sáré pa people in um, the ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní tó tọ́ wọ́n máa pa sọ̀rọ̀ lọ́wọ́ àti àtúrí pọ̀ sí papọ̀ nítorí gbójú rọ láti sàlàyé pé ìjọ àtàlẹ́ sàlàyé kẹrin ti bẹ̀rẹ̀ mọ́kù ìbàdàn ìṣá ìdàkàmì kẹrin papọ̀ nítorí gbójú rọ nítorí pọ̀ làkúnlé àpòjúwe àpòjúwe mú wa látara ìjà àwọn fàhálà. لابي عبد الله بن عمر رضي الله عنهما إلى ذلك كثر ألفان قام بما تشاركه إمام الصحابة ولا تزعم أن قالوا التعصب ولا ذلك كثر أول ما نقول شريعة الشريك بما تجد قوة يرون نيرا إليه كل الزبائن تجد بعض لا نمر بعد الشارع يرون الزبائن tọ́ba rọ̀ láti gbóhùn àgbà wọn nítorí kéré ìṣúná papọ̀ ìbá ti ti gbóhùn láti kú rẹ̀ láti àkúrí náà bá lọ sí ìgbà àkúrí náà bá kú rẹ̀. wọ́n ní àwọn ti lọ́kọ ẹsẹ̀ ní káwọn náà máa jẹ́ orúkọ ọkọ àwọn nínú gbòòrò náà pé àwọn máa jẹ́ orúkọ ọ̀sẹ̀ àwọn àti bàbá àwọn àti tọkọ àwọn wá sí ẹ̀ta ó gbòòrò sí bàbá bàbá yín lọ́kọ yín tó ní wọ́n ti forúkọ kẹta bàbá tó bí bàbá yìí ti máa wà lẹ̀ ẹlẹ́yìí gbẹ́rẹ́ ti ṣe lẹ́nu. wọ́n ní ìyàwó kan orúkọ bàbá màmá wọn ni wọ́n jẹ́ nítorí pé bàbá wọn tó bí wọn gángan nàfúránì là bàkàdáàbí àná wọn wá fẹ́ jẹ́ orúkọ wọn orí pé nàfúránì wọn ọkọ̀ bàbá yín lọ lẹ́nu jẹ bí ká pẹ́ yín nìsín àdúgbò bọ́lọ̀ ẹ̀jẹ̀ kan pímà kan pímà sẹ́yìn wá jẹ́ o bàbá yín wá jẹ́ bọ́ọ̀lù wọ́n máa pè ní Fatima Paul so àmọ́ abayín dáró orúkọ yẹn dúpẹ́ bọ́lọ̀ gbàgbọ́ àwọ̀ ẹ̀wọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ dáa ó ti dára ìkòkò dúdú mú ẹ̀kọ́ funfun jáde. Ọta òkú ọmọ àlàyé dájú adúpẹ́ fọlọ ó kọ bàbá yìí òkè pààrọ̀ ó kọ bàbá yìí náà lẹ́nu ẹ̀jẹ̀ lé ìjẹun ìjẹun ẹ̀jẹ̀ tó bá bàbá yìí yẹ ó bí yín lọ́nà tó bàbá àti màmá Mama yín wá di mùsùlùmí lẹ́yìn náà wá di mùsùlùmí ìgbà tí màmá yín di mùsùlùmí lẹ́yìn náà di mùsùlùmí ẹ wá fẹ́ jẹ́ pọ́ọ̀lù yẹn pẹ̀lú orúkọ yín má pọ́ọ̀lù náà lẹ́ẹ̀ma jẹ́ nítorí ìgbà tí bàbá yín fẹ́ màmá yín kò sí tó ní kí bàbá yín ọmọ fẹ́ màmá yín lórí lọ́kọ́rọ́ làwọn méjèèjì màmá yín lọ́lọ́wọ́ bá wá sàánù lò wá gba ìsìláàmù ẹ̀yin náà wá tẹ̀lé màmá yín gba ìsìlámù kò sí tó dìgbà náà tẹ̀ bọ́ọ̀lù yìí àmọ́ tó bá dé pé màmá yín mùsùlùmí ló tẹ̀lẹ̀ màmá yín bá lọ fẹ́ nàfọ́ra á màmá yín dìyàn fẹ́ nítorí pé ọlọ́wọ́n bọ̀ gbà kí nàfọ́ra kọjọ́ pọ̀ fóbìnrin lọ́jọ́ mùsùlùmí lórí rẹ̀ gbogbo sábà wá tara rẹ̀ ní òní sírò pé ọmọ alọ́jẹ́ nítorí pé ìyá rẹ̀ ó ti sàtìsé ó sàtì májì ẹni tọ́lọ̀ bàbóbìnrin kan fẹ́rù rẹ̀ lọ́ba lọ fẹ́ wọ́n á lè gé irú ọkùnrin yẹn ní bàbá fọmọ ẹni ìyá ní ọlọ́sà ìyá ló sàtìsé bàbá níbi ẹni wọn á ti kọ bàbá màmá yẹn kọ wọ́n tẹ̀lé máa pè fọ́tímà kò wá ní gbogbo aláìní ẹ̀rù ọ̀pọ̀ ìjọba ìdìbò ẹ̀ lẹ́yìn náà. náà gbàgbé láti ka sóra lẹ́nu náírà kí làwọn oṣù ẹni tó bá yẹ kó bá nìkan ló kà nínú náírà tí ò ka sóra òbúkátà láti kọ ìkànnì tó tóbi kọ́ sálámù ṣùgbọ́n tó ti ọ̀dà torí pé kò sínú ti ànábì sọ̀rọ̀ bá rẹ̀ sẹ́lẹ̀ pé torí kọ́ bàjẹ́ náírà kánà yọ ọ̀pọ̀ màkì bá jà kò sínú sí i. lórí rẹ ò ní forí kalẹ̀ ikọ̀ gbàgbé láti fi súra ṣùgbọ́n tó fi ọ̀dà ọ̀tà kùlà nà nàbà Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní wọ́n ti kana má mú kankan nínú ọ̀rọ̀ rẹ má ti ké kankan nínú ọ̀rọ̀ rẹ tó tó tẹ̀sí ìjàmbá ti dé pàápàá jùlọ àwọn ọ̀rẹ́ ti jáde méjì náà sọ pé àdìsí tó ní táwọn kí nǹkan kan kìí ṣe àdìsí pé ọwọ́ àpá bó wà ní àkọ́kọ́ ni pé alhamdulilayi òfin ọlọ́run bá ó dá lórí ẹni tó wá nínú àdìsí mi sálàlá tọ̀bí ọ̀nà ọ̀rẹ́ náà eléyìí tí máa ń fi ṣe jáde nígbà ẹ bá ti yí oṣù tẹ̀lé ìjà tí ẹnìkan nínú yín bá wá gbèrò láti pẹ̀ràn léyà ó kóra rú kúrò níbi àmú kankan nínú èékánná irun àti èékánná ẹgbàá ẹgbàá kan ti pé àti awọ rẹ ọgbọdọ kí kankan nù awọ ara rẹ ọgbọdọ kí kankan nù ìkánná rẹ ọgbọ́dọ̀ mú kankan nù rẹ̀. ẹgbẹ́ wa yìí ó fẹsẹ̀ rẹ̀ dáadáa kò sí tó tù wó ó fẹsẹ̀ rẹ̀ dáadáa kò sí tó tù wó ẹgbẹ́ wa pé tí o tó dọ̀tí ìjàmbá ti wọlé tẹ́ ẹ bá gbèrò láti fẹ́ràn léyà ẹ gbọ́dọ̀ mú kankan nù yín èékánná yín ẹgbẹ́ wa mi ó ní tàbí àwọ̀ ara yín ẹgbàá wa tó fi fẹ́rẹ̀ lè dáadáa. Àlèmọ́ Mùsùlùmí Rahimahullah wọn ti jáde nínú tíra rẹ̀. Kílà ń tẹ̀kẹ̀ tíra rẹ̀ Sahihu Muslim. Tíra tó ń fi àwọn àdìsí tó wà nínú rẹ̀ gbogbo ẹ̀ wà ní Sahih. Àdìsí Imam Muslim tó bá mú àdìsí kan wá. Ó tún máa mú àwọn àdìsí míì àdìsí míì àdìsí míì tó tún nítumọ̀ yẹn kan náà. Ó tún máa mú wá pẹ̀lú rẹ̀ ní báwọn yẹn kan náà. Olùmọ̀lá Sàrẹ́sì tó ń rahimahullah àgbà nínú àwọn olùmọ̀ nípa sọ́k ní al-Madina òun ló gba àdéhùn wa látọ̀dọ̀ Ummi Salama radiyallahu anha. Sa'id ibn Musayyib ó gbà wá gbọ́ ọ̀nà méjì bí àdéhùn yẹn ti wà marfu títí dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó sì gbà wá gbọ́ ọ̀nà kan tí ò sí nínú Sahih Muslim tó wá nínú tírà mi ọgbà wa mọ̀ òkú fá lọ́nà tó fi jẹ́ ọ̀rọ̀ Ummi Salama radiyallahu anha tẹ́wọ́n rí àdìsí yìí nínú àwọn ẹni tó gbà wá nínú sọ̀hìn Muslim oní àti Sufyan ibn Uyayna Sufyan ibn Uyayna olùmọ̀tà ní nípa hadith Sufyan yìí wọ́n ń pè ní Amirul Mu'minin fil hadith Amirul Mu'minin nípa hadith ìgbà tí ń gba àdìsí yìí bọ̀ wá nínú sọ̀hìn Muslim ó ṣàlàyé rẹ̀ fún wa ẹnìkan wọ̀bà àbúhùn wà kọ̀fọ̀ akọ́ta nínú wọn sọ kọ́rọ̀ Ummi Salama ni. Sufyan ibn Uyayna wá sọ pé walakinni arba'u ṣùgbọ́n mi ń sọ kọ́rọ̀ ànábì nínú Sahih Muslim yìí kan náà wọ́n sọ gbogbo àwọn kan sọ kọ́rọ̀ Ummi Salama ni ó ní ṣùgbọ́n èmi sọ kọ́rọ̀ ànábì sọ eléyìí orin bá torí rẹ̀ Al-Imam Muslim ti gbé jáde ní Sahih rẹ̀ ó fi wá lọ́kàn balẹ̀. الإمام أبو عيسى الترمذي رحمه الله من ترى سنن الترمذي قل حديث حسن صحيح لأنه كل ما في حديث حسن لا تنسوا وتتو لا تتسالي bó o wá tún ní sábà pé sàhí o ti tó láti ti tẹ̀lé torí ẹ̀ làwọn olùmọ̀ nínú ẹ̀lì padà wọ́n ń ṣèwádìí ọ̀tọ̀ nípa pé tí ìmáàmù Tirmidhi bá sọ pé hadithun hasanun sàhí gbogbo dáadáa méjì ló kó jọ lójú kan àti lọ́fà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ lórí ẹ̀ ni pé àdìsí yìí dá kọjá akápẹ́ sọ̀hìn lásán torí ẹ̀ láti tún fi hasanu sọ̀hìn láti tún fi kún torí ẹ̀ ọ̀fẹ́ tẹ̀lé rẹ̀ alimami nawawi rahimahullah sẹ́wọ̀n kó ló máa ń la imami nawawi nínú sẹ́wọ̀n sọ̀hìn muslim tí imami nawawi ṣe kíkà ṣe pé yóò máa ṣàlàyé tó wá náà àdìsí tó wá àdìsí lásán tí eruku kan bá fẹ́ gbọ̀n sí ọ̀nà tí àdéhùn gbà wá ìmáàmù Nawawi yọ yàn nàna rẹ̀ yọ sàlàyé rẹ̀ ìmáàmù Nawawi kò tiẹ̀ kò tiẹ̀ pẹ̀tẹ́lù rárá pé ọ̀rọ̀ kan wà lórí pé kankan ti ọ̀nà tábí yìí gbà wá bí ti wulẹ̀ ó kéré mà kọ̀ pẹ̀tẹ́lù. ṣùgbọ́n olùmọ̀wá kan wà à ń pè ní nínú tíra rẹ̀ al-Mustadrak òun náà sọ pé hadithun sahihun ala sharti shaykhayn wa lam yukharrijah ó ní àdìsí àdìsí tó kún régé ni ó sì tún wá ní ìbámu pẹ̀lú májẹ̀mú Bukhari àti Muslim àmọ́ o Bukhari àti Muslim ò gbé jáde Bukhari àti Muslim kò gbé jáde. الشيخ الألباني رحمه الله àwọn ní hadithu sahih hadithu tó fẹsẹ̀ nílẹ̀ ládé lábùbára rẹ̀ èyí sá hadithu tó lọ́rọ̀ kan tó ti ní kan ṣe àlọ́pọ̀ gbádùn sí kan ọgbádùn dáadáa sàǹsàn. sẹ́wọ́n rí hàn ìgbàjọ́ àbúrò àbúrò abdullahi hajj tó ní ogún ó sì ṣe déédéé pẹ̀lú mẹ́jẹ̀mú Bukhari àti Muslim ṣùgbọ́n àwọn méjèèjì ò gbé jáde. gidigidi òun sọ pé ẹnjú àbọ̀ abdullahi alhakim sọ nínú alùsàdà kó ṣe dédé nítorí kí ọ̀rọ̀ tí alhakim bá ń sọ nínú mùsàdà kó tó di kó nítumà ó di gbàdá bá gbọ́ sí àdáhàbí bá sọ torí dáhàbí tó ṣèwé kà lórí ilé wọn ń pè ní tẹ̀lẹ́yìn lọ dáhàbí àlẹ́ mùsàdà kẹ̀kẹ́ hàn torí ẹ̀ dáhàbí òun wá sọ pé ní àbọ̀ abdullahi àbọ̀ abdullahi alhakim sọ lórí àdéhùn tó ṣe dédé ike àdéhùn sàhìn ó sì wà aláṣẹ tó ṣe ẹ̀ka yìí àwọn méjèèjì òkè jáde ṣéèkì làlùbáni wa sọ pé òdodo ni wọ́n sọ nípa pé hadith ń sahih ṣùgbọ́n wọ́n tàbí sí lọ́nà méjì àtìsí káńtì alákọ̀ọ́kọ́ òun náà ní kí wọ́n sọ ike hadith yìí jáde lórí sharti Bukhari àti Muslim kéde lórí sharti Bukhari àti Muslim kọ̀ sí lórí májàmú sí Bukhari àti Muslim lórí májàmú Muslim nìkan lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ náà tó gbà wá kò bí ti condition Bukhari àmọ́ bí ti condition Muslim tó ti jẹ́ pé Muslim nìkan ló gbé jáde àti ti alákọ̀ọ́kọ́ àti ti ẹlẹ́kẹ̀jì ìgbà tó sọ pé Bukhari àti Muslim ò gbé jáde débi inú Muslim náà láti rí kọ̀rọ̀ kó yé wa inú Muslim láti rí àti ti torí ẹ̀ kò sẹ́ni tí ètò àti ti láyé ńgbà tó ti bá ti màláìka ẹlẹ́yìn ìjẹba ní ìsìn hadith ọ̀fẹ́ fẹ́ẹ́ nílẹ̀ adúgbò tọ́lọ̀ eléyìí ò ṣe é ṣe nǹkan tó lè wá ṣe bàjẹ́ tọ́wá lọ sí kò tọ́ ọmọ sọ pé àdéhì wọn sọ pé ọmọ gé kaná àdéhì wọn sọ pé ọmọ gé irun àdéhì wọn sọ pé ọmọ gé awọ kò sí tọ́jú ọ̀gá tẹ́tẹ́ sí tọ́jú ọ̀gá ń bọ́ ń bẹ̀ wọ́n lọ gbà wá. níbo la kó tó wá ẹ̀ dáhùn inú sọ ayé mọ́tìlẹ̀ síbẹ̀ gbájú olùmọ̀ tó sọ pọ́fẹ̀sì ẹ̀yìn àdàrọ kọtìní olùmọlájú ìdè ó ní àwọn síra tó pọ̀ nínú àwọn síra rẹ̀ ní ìlà ló dàrọ kọtìní ìlà àdàrọ kọtìní níbi tí ma ti ń sàlàyé àwọn ayé ayé ayé tó wà ní àwọn àdé òun fúnra rẹ̀ ó láwọn àti kan tó fà yọ nínú sọ̀rọ̀ muslim tó ń sọ pé lọ́dọ̀ tòun kọ̀fẹ́sẹ̀ rẹ̀ ọ̀kan nù rẹ̀ làdé sí. onye ní àfàhíhù ẹ̀ńdí wọ̀fù eléyìí tó kún léke lọ́dọ̀ tèmi ẹ̀gbọ́n àwọn olùmọ̀ wọn ti ní ma jù kìí ṣe pé èyí tó kún léke fún gbogbo èyí tó kún léke lọ́dọ̀ tèmi bíkọ́ gbogbo àwọn àpáta ńlá yóò èyí tó kún léke lọ́dọ̀ tèmi ni pé ọ̀rọ̀ ọ̀hún sálámà ní ìṣẹ́sọ̀rọ̀ àná ni mo rò pé nǹkan tí dárò ní sọnù àmọ́ tábàlà gbé lọ́dọ̀ ànábì lọ́dọ̀ tèmi kò gúnrégé lọ́dọ̀ ànábì àmọ́ gúnrégé lọ́dọ̀ Ummi Salama eléyìí náà ń pè ní hadithun mawqu ẹlòmíì kan náà ti sọ fún àti tiẹ̀ pé kọ́mọ́tà ń pè bẹ̀ kọ́mọ́tà ń pè ọkàn tó lọ gbódò báyìí náà ní tukutu ní tú hadithun mawqu máa kọ́ bí ìfẹ́ fún àdéhùn ẹni tó bá gbé sàábì wọn lọ sọ ẹni wọn ń pè ní kíni mọ́wó òwò sábà ní àkíyèsí mọ̀rùkú máa ń ọdún ìfẹ́ ilẹ̀ nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwà àlẹ́ ìṣẹ̀lẹ̀ ẹni tó bá lánàbì lọ sọ ẹni wọn pè ní mọ̀rùkú. àdìsí kan wá wà sáńpé ní àdìsí mọ̀kúwọ̀ مقطوع ما أضيف إلى التابع طبعا التابع لو تمام فهمتني مقطوع الدار القطني إيه تقولي كيلو دوتيني ni pé ọ̀rọ̀ Ummi Salama gbogbo olùmọ̀ yóò tún sọ pé ọ̀rọ̀ ànábì Muslim náà tún gbà wá pé ọ̀rọ̀ ànábì títa alága wọlé àọ̀rọ̀ àwọn olùmọ̀ yóò tún lága wọlé pàápàá jùlọ ẹsẹ̀ mú tọ́sẹ̀sẹ̀ kápẹ́ Ummi Salama lọ́kàn ọ̀rọ̀ ló pé ayé ẹ̀yàn ọ̀ tí ìṣòro ìjọba ti wọlé o tí a ti láti fẹ́ràn léyàwó ẹ̀ gbọ́dọ̀ kí náà ń ẹgbọ́dọ̀ kí irun yín mọ́ ẹgbọ́dọ̀ káwọ́ yín mọ́ tó ṣe ti kápẹ́ mú sálámà nìkan ronú ní sọ̀kan òun gẹ́gẹ́ bíi tani òun gẹ́gẹ́ bíi àtẹ́bí àtò náà torí rẹ̀ àwọn olùmọ̀ sọ pé hàdà mímà lẹ́yìn kọ́lù mi ń kọ́ bí lè rọ́ nígbà ní ọ̀rọ̀ tí wọ́n kàn forí lásán ronú rẹ̀ kọ́ káwá pé ọ̀rọ̀ ọ̀hún sálámà náà ni wọ́n sọ pé mọ̀ òkú kò lọ́hùn ọ̀hún rọ́pù ọ̀rọ̀ sàábẹ́ni tó ní ìdájọ́ kọ́rọ̀ àná mo rò pé yé wa ìyẹn ní pé kọ̀ọ̀kan sọ fún lọ́sọ̀ọ́ ni àmẹ́nu ànábì ló ti gbọ́ à ń bọ̀ síbọ̀sí wọ́n tún gbà wá lọ́nà méjì pánàbì ọ̀nà ẹ̀dá méjì ti lè wá jẹ́ pé ló níbo eléyìí jẹ́ gbogbo jẹ́ gbogbo jẹ́ jẹ́ kú gbìyànjú àmọ́ dáadáa bó ti ṣe jẹ́ dáadáa. tọ́ wọ́n ní àwọn àtẹ́tẹ̀ méjì kan wà láyé tí wọ́n máa ń pàdé lọ àlọ́ láti. ẹ̀rú ń bà wá fún ẹ̀kọ́ sọ̀rí pọ̀ ní bèrè bèrè sáfẹ́ ló sọ̀rí pọ̀ ẹ̀ gbogbo nǹkan ti sọ. àwọn òní ti pé ọ̀nà wo lọ́gbà tẹ́ ẹ̀kọ́ tó wà á tẹ̀lé fún ọ̀la àdìgbò ń bẹ̀ láti kàlà tó lè sùn. aha ńgbà tí alùsùn náà sọ pé má gé na, lóṣù tó lẹ́yìn ìjàmbá ti bẹ̀rẹ̀ tọ́ba pẹ̀rẹ̀ má gé irun rẹ má múrun rẹ má gé awọ rẹ sẹ́mi ká alùsùn náà wá fún ti ní tọ́sọ̀rọ̀ gan kò bẹ̀ fún ọ torí pé tó bá ọ̀rọ̀ ẹ sálámà náà ni ọ̀rọ̀ rẹ ni àmọ́ kọ́rọ̀ ni à ń bọ̀ sùgbọ́n tí ok lọ́dọ̀ ń sọ̀rọ̀ òun kàlẹ́ sọ pé ẹ̀mí mi lọ sọ fún mi pé ànábì méjì ní láti bẹ̀ láyé báyìí tí wọ́n máa ń pàdé lára abẹ́ ìfẹ́ ẹ̀gbọ́n tó wọ́n sì lẹ́ni tó bá ti fi ṣéwù rẹ̀ léèrè ah, ẹ ti jẹ́ dánábì kan ti bẹ̀ láyé ti sè é wọ́n pàdé lára bàbá ọ̀bẹ sórí rẹ̀ wọ́n ẹ àwọn ṣéwù léèrè tó tó ní ìdílé nínú ìsìláàmù báyìí lẹ́yìn ìgbà ń bẹ láyé wọ́n pàdé lára àlọ́ lásán ilé àlọ́ mọ́ wọn yẹn tẹ̀lé wọ́n ní kẹtẹ́lẹ́ kìjà wọ́n tún un. wọ́n ní táyà lè máa ń ba ti ga báyìí ní tàwọn máa ń mú lọ kí ni ìdájọ́ ẹ̀yin náà ẹ̀ yá lè fa àyè kí ló ti tẹ̀ ká máa ń béèrè ẹ̀yin kàwé. síbẹ̀ máa ń ka tí wàá kàdá sí ni alẹ́ ìdíyà tí wàá ti kéré yẹn àbí bẹ́ẹ̀ kọ́ torí tá dákọ̀ tí wàá kàgbà ó dùn ọ̀pá nìyí ìdíyà tẹ́lẹ̀ ẹ̀yà bẹ́ẹ̀ ẹni tó kọ́ kí ó ní ti ta fa ẹgbẹ́ ìmọ̀ àti ẹgbẹ́ iná ń fáwọn èèyàn ti sìn ẹ lọ ka bá olùkí náà ibi tí wọ́n ti pé ṣíṣe lè máa mú ẹ rí rẹ̀ wọ́n ní kí ààyè ìmá lọ́dọ̀ màlìkì àti ọ̀bá ti gba ju ṣíbùrù lọ àtẹlẹwọ́ wọ́n láwọn kórìíra rẹ̀ níta kórìíra tí wọ́n ní kí ẹ máa ṣe nìyí wọn wá ti ga ju àtẹ́lẹwọ́ lọ ìmáàmù tó dúró bẹ́ẹ̀ sọ láti rẹ ẹni tó tò lẹ́yìn rẹ̀ sọ láti máa báyìí ẹ̀yin ọ̀ka ni bí màlì sí àlè ìpera yín síra yín náà sì ní síra tó ṣe pọ̀ wà lọ́sùn wọn á dápọ̀ síra kan ní ìsìn tẹ́ ẹ̀ máa kú ẹ̀mí oṣù màpá mi èdè ìyá tó ẹ̀ rí bẹ́ẹ̀ tó clear clear clear clear tún sàlàyé ń kọ́dà àyè tí ò tún ju àtẹlẹwọ́ lọ á tún fi ẹni tó dúró lórí rẹ̀ pété gbéraga ló mọ ọdún lórí ẹ̀ tó bá jẹ́ gbéraga tó láti rẹ̀ bàjẹ́ kò burú kí máa ń ojú láyè tó ga ju ti ìmáàmù lọ òun ga tó bá jẹ́ gbéraga lóbi kí àwọn ọmọ ọmọ wà lókè kí ìmáàmù wà dálẹ̀ tó bá jẹ́ gbéraga ti gbéraga lóbi tó láti tún ọ̀nà tó bàjẹ́ tó kọ́mọ́ wàá ju àtẹlẹwọ́ lọ aláwọ̀ ní dúró lórí ẹ̀ kí àní dúró lórí ẹ̀ bíkọ́sì à ń pè yẹn lọ sí ẹ̀sìn òdodo ni èsì fi lọ́wọ́ àgbà ẹ̀ dúró náà dúró lórí ẹ̀ yà dúró lórí ẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pé yé wa ẹ̀hẹ́n tó fẹ́ tí máa ń pè yẹn lọ sí ẹ̀sìn òdodo ọ̀rọ̀ tiẹ̀ ó léwu ó léwu lọ́la ní ti sọ pé pọ̀tọ́ ẹ̀sìn tí wọ́n náà ti dúró lórí ẹ̀ yìí after all tó bá yẹ ta ni ló dúró lórí ẹ̀ àbí òye wa after all wọ́n ní báyìí sọmọ aṣẹ́jà àti kékeré ti máa àkẹ́tọ̀ lórí bá arúgbó áfíríkà ti ń dẹ́rẹ́ ànábì òye padà ṣẹ̀dá ṣẹ́bìnà áwọ̀ ẹ̀dẹ́ ṣẹ̀dá alágbára nílé làlọ́ ṣẹ̀dá ìmọ̀ràn kọ́wé tó ti tó kúrú. wọ́n ní sáàlì máa jó kọ́ fámìlì dáadáa alẹ́ máa jẹ torí pé wọ́n lọ sí jáde àmọ́ ìjọ kàdá ní ká ogún wòye ìfàmìlì ẹ́ orùgbílé tàbí orùgbéyà sàbódọ́yà hàn gbogbo àwọn ọkọ̀ bí ìsàlẹ̀ tí mo lè fọ́tò ọkọ̀ bá a dẹ̀ sí ìgbà ẹ má jẹ́ lẹ́yìn tẹ̀sí jẹ́ mùsùlùmí lẹ́yìn tẹ̀sí bá àwọn tó wá sí bàbá rẹ̀ lè fún ti ràn fún ti ràn náà lọ́gbàdì ẹ̀ ẹ̀ tó kọ́ fámìlì wọ́n ní sáré máa ń jẹ́ àwọn ọmọ ọdún mẹ́wàá mẹ́wàá láti ṣe ṣèyàmù lẹ́yìn lọ́mọ àti kọ́ wọn àmọ́ kì í ṣe lẹ́yìn láàmú àti kọ́kọ́ kọ́ wọn sọ láti tọ́jú ọ̀ràn yìí sọ̀rọ̀ pé láti ọmọ ọdún mẹ́wàá anábì ní kẹ́ẹ́ máa nà wọ́n tí wọ́n bá ti sọ láti tọ́jú ọ̀ràn yìí ẹ dákun ẹja ń wẹ́ sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti mú léèlè níbi wọn kan ti pọ̀ bẹ́ẹ̀ sẹ́ ọmọ onígbàdà sí náà ẹ̀yìn ọlọ́run bá lóbi ńlá sọ̀tọ̀ fi àlékà kọ́wúlẹ́n kọ́wúlẹ́n dàkìlà ìnana ṣe àtẹlẹ́yìn ìyá àjẹjù wọ́n kọ́ ha wọ́n ọkọ̀ wọ́n kéèyà kéèyàn máa ti tẹ̀sí lóru ó lágbára púpọ̀ ẹ ẹnu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ti mú lé ọmọ ọ̀sàfẹ́ ẹ mọ̀ fáwọn míì wọ́n mọ̀ sọ pé gbogbo nǹkan táwọn lóòlù àwọn akẹ́kọ̀ọ́ ọmọ lóòlù ẹ̀ ọ̀dà àníyàn ẹ̀dà bọ́dà bíi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ̀mọ́ ẹ̀jẹ̀ bẹ̀ yọ ọ̀sàfẹ́ sí pátápátá àmọ́ mo ti ọmọ mi náà wá sí oní ọlọ́sàlọ́ ọ̀la khayr wallah ọ̀dà gẹ́gẹ́ bí àwọn sàábì Ibn Abbas tó wà lọ́mọdé kékeré nígbà tó sùn nílẹ̀ Maimuna orípa anabi ti lóru ọbẹ̀ ti fi yàmù lẹ́yìn oní ọlọ́sàlọ́ ọ̀la wá dúró lẹ́gbẹ̀ẹ́ anabi ó dúró lápọ̀tù anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti làǹkì sápọ̀tù tòtẹ́ àwọn kékeré sànàbì lójú tọ́tọ́ máa bá ti ń dàgbà jù bẹ́ẹ̀ náà lọ á máa fi kọ́ ni èsì pé á máa ti dáná bẹ́ẹ̀ bá ti dénú lé màá ṣépè fún yín à ṣépè báwo tí ò ní wọn bá ti kó ṣe kìyà mú lẹ́yìn tó bó ti pé fọ́ọ̀tì. wọn láti kó gan lọ yẹ káwọn máa ti sọ láti làwùjá wọn ti láti kàmá sí labu mẹ́jọ ọ̀kan mẹ́jọ kọjá àtẹjú mẹ́tàdínlógún ọ̀kan mẹ́jọ kọjá ogún ìṣẹ́jú àgbọ́dọ̀ ti sọ láti làwùjá lásìkò iṣẹ́ ìbá wọlé láago mẹ́jọ ọkọjá ìtọ́jú mẹ́tàdínlógún ìgbà náà lẹ́tọ̀ pépè lẹ́yìn tẹ́ bá pépè tán lẹ́wọ̀n àti ìtọ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ ogún ìtọ́jú fáwọn èèyàn kan lè wá tòkí àwọn ẹ̀rọ àwọn ti jẹ́ ntara yín jẹ gbogbo àti bá ti sọ láti ní aago mẹ́jọ àti ìdánù ní ẹ̀ o àwọn ẹgbẹ́ ti ṣe ní aago mẹ́jọ kọjá ìtọ́jú mẹ́tàdínlógún ọ̀dájú kí wọ́n ti pèpè fún lápèélẹ̀ ìpèpè fúnfọ láti lápò ilẹ̀ ìgbára gbóná ni ìkẹ́kọ̀ọ́ báwo láti máa pèpè ní ẹ̀ ní ládàá kankan lórí ẹ̀ ìpèsò láti lápò ilẹ̀ ó sì pè fún káṣe láti ilẹ̀ torí dẹ́ bá ti pèpè fún ní wọlé láago mẹ́jọ ọkọjá àtẹ́jú mẹ́tàdínlógún ẹ̀yin tí wàá pèpè fún láago mẹ́jọ gérégé pẹ̀lú ògbọ́ ọlọ́ ẹ̀ ṣe kọ́ ọmọ lọ́kọjá àtẹ́jú mẹ́wàá torí eléyìí túmọ̀ sí pé àsìkò tán bá lọ wọlé gàgà lẹ́gbẹ̀gbẹ̀ ẹ wá sọ̀tẹ̀ tún fi àwọn ìṣẹ́jú kan lẹ̀ fáwọn èèyàn tí ń bọ̀ síbẹ̀ tó wọ́n pọ́n wá ní. lẹ́yìn náà sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ òfin ọlọ́run bá tún gbà pẹ́ẹ́lí lọ lára ní mọ́tíláṣí. bí kọjá kó da aago mẹ́jọ àbọ̀ká tó ṣe aago mẹ́sàn-án kó kọ́ta aago mẹ́sàn-án kí ni bẹ́ẹ̀ ilé tẹ̀ ń sáré lọ kí lẹ fẹ́ lọ sí ń bẹ̀ tó fẹ́ fẹ́ já mọ̀lá náà lọ yóò bá lẹ́nu. lẹ́yìn jẹ́ máa wọn ní káàdì kan bá ti tẹ́ lábẹ́ àwọn tó tó ti tẹ́sí ń gbowó sùn àmọ́ owó tó ní kò tó lọ títí lẹ́yìn táwọn ti fún fámílì àwọn táwọn ti fẹ́ fún wọn aláìní ni wọ́n ní kẹ́kọ̀ọ́ aláìní yẹn bá ti súnmọ́ ayé sí ó dáa tí a máa pé ara àǹfààní zakati ni pé yóò lé aburú jìnnà sí tí bá fún àwọn alásùnmọ̀yìn alásùnmọ̀yìn kò ní jẹ́ fún àwọn ní ó ju ìwé fáburú kọ́ wá bá níjọ́ fáburú bá ń bọ̀ eléyìí jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní sẹ́nìkan bá ń di àwọn lówó táwọn ó ti rò rẹ̀ mọ́wó táwọn ní táwọn bá fẹ́ yọ kàkà bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pẹ́ni tó jẹ́ yín lówó yẹn tẹ́ bá béèrè kọ́ sanwó yín yọ san kò ní fi falẹ̀ ẹ ti rò rẹ̀ mọ́wó jẹ́ yín àmọ́ tó bá jẹ́ ẹni tó ṣe yí pé tọ́ òun wò yí pé tọ́ ọ tó kò béèrè kò fẹ́ san ẹ̀mọ́ ti rò rẹ̀ mọ́wó jẹ́ yín eléyìí jẹ́ màmá wọ́n lọ́ máa tó lè wojú ọmọ àbúrò àbá ìdí àwọn tí ń bojú kò lè wo nítorí pé ọmọ ti yùn àtọmọ àbúrò yùn àbọmọ àti yùn àwọn èdè mahram wọn lè fẹ́ra wọn mọ̀lẹ́bí ni wọn àmọ́ kìí ṣe mọ̀lẹ́bí tí ò lè fẹ́ra wọn ọmọ yín lè fẹ́ wọn ọmọ tí náà lè fẹ́ wọn torí rẹ̀ wọn tó máa wọn ti gbọ́dọ̀ lọ dá wà ní yàrá láwọn ìgbàgbọ́ àà ìgbàgbọ́ta gbogbo ń bẹ̀ tàbí tọkọtìyàwó. bàbá àwọn ọ̀pẹ̀ràn akẹ́kọ̀ọ́ fún àwọn àwọn tí wàá dàgbà táwọn ti pa káwọn ti jẹ́ mbẹ́ bàbá yín náà ni wọ́n pa fún mi ẹ̀yin ò sì lè di bàbá ara yín wọ́n sì ní bàbá kú bàbá kú bàbá yín bá ti kú bàbá tó bá kú ẹ̀yin ẹ̀ bùn lówó pé ẹ̀yin ẹ̀ rà kú fẹ́ẹ́ fi kún ẹsẹ̀ rẹ ti kù torí tẹ bá tún kùn tó bá wù ló lè fà kó sí ẹ̀yẹn bá sọ pé dájú ò lè pa àgbo àkíkọ̀ fún yín nígbà tí wọ́n bí yín so wọ́n lè wọ́n lè represent dájú àwọn gẹ́gẹ́ bí uncle tòkó adẹ́pẹ́ ti fún wọn lówó bíi àná tàbí kí a sọ pé màá fowó kan ránṣẹ́ fún yín màá bò yín tòjá ma pé ó tún sòrò ìyá iye owó ní jẹ ní wọn lọ wọn bọ pẹran àfikún àdúgbò ọba wúlò dájú yìí ò ti papọ̀ tó ó wúlò dájú yìí ò lówó tó fi papọ̀ tó léde kúkúrú ìwọ́kọ́ wọn ni kò pa bàbá rẹ náà ni wọ́n pa fún bàbá rẹ ò pa fún ọ sí wàhálà subhanahu wa ta'ala muhammad ashhadu an la ilaha illa anta astaghfiruka